yẹn ṣé ó tún àwọn que í tẹ́lẹ̀ ká máa ṣàgbájú sunday sunday láàrin ewu. second yìí pé ẹni bàbá ṣe náfúlà pé a jí a fẹ́ ṣe àfihàn lè bàbá jí ẹ̀dẹ̀ ní àjọ kéwù. ṣé èyí tó fi dájọ́ àjọ ìpapọ̀. ẹlòmíì tàbí tá a jíyàwó yẹn àdífì ni. ṣé ó tọ́ àjọ ìpapọ̀ àti ìpapọ̀. Náà. Tí wọ́n bá ní Yorùbá, àwọn èdè kan ní èdè lábọ́wá, wọ́n ti di Yorùbá. Tí wọ́n bá lè yàn sásàlá àtú. Ìtumọ̀ rẹ̀ nìkan sọ pé Allahumma salli ala Muhammadin wa sallim. Ṣùgbọ́n, èyí tí àwọn èèyàn yìí sí, tí wọ́n kó bí olóbìnrin jọ ní Sunday Sunday,

àbí àgbẹ̀lú ló máa ń fi wé. So so ló ti ní ilé àkọ́kọ́ yìí. Okay. Wọ́n ní àmọ́ mi kò àlẹ́ sí fúnjẹ àkọ́kọ́ yìí. Tẹ́lẹ̀ ní ìbéèrè ènìyàn méjì òun pẹ̀lú ìyàwó ẹ̀ tọ́jọ́ fẹ́ yẹn náà fúlà. Ṣé wọ́n yan lọ́kọ̀ọ̀kan ní àbí tọ́jọ́ ojú ti ra wọn? Number two, brother yẹn wà olóyún àti ilẹ̀ tí ó fún ọmọ ní ọyàn àti lórí àgbèsè ìfipá àwọn ènìyàn àwọn ènìyàn sí àwọn ìpàrọ̀ tó wà. lórí wàhálà lálẹ́ ọjọ́ rẹ̀. jẹmá àdákanlá ìbéèrè tí bọ́ra ìbéèrè gbogbo rẹ̀ masala khilafiyya òun ni ó pìlẹ̀ gbogbo rẹ̀ kò sí ní ti àwọn àfá àfẹnukò lé lórí wípé báyìí ni ṣùgbọ́n tí ó sábà di khilafiyya tó pé igbó kọ̀ọ̀kan mẹ́rin rẹ̀ wá ó lẹ́tọ̀ọ́ fáwa ká mú èyí tí a bá rí pé nísàlẹ̀ ọkàn wa a gbà pé tá a bá gbé dọ́dọ̀ ọlọ́run kò lè kọ́ ṣẹ́rùtù nù anábì sallallahu alaihi wasallam nínú àdíkì àwá iṣẹ́ àti mẹ́rin sàhí ó ló ọba ìrún rẹ̀ ìyàtọ̀ nínú fílẹ̀ òru rẹ̀ nínú Ramadan àgbàtí ìsìbà Ramadan 11 13 síbẹ̀ ni bákan nínú súnánì àníbì mẹ́rin mi bá rí ẹnìkan wá ń bá mẹ́tàdẹ̀lẹ̀ wọ́n ti máa ọlọ́run sọ fún ànàbí pé fàdákìr ń nà fáàtì ìdíkìrọ̀ ayọ̀ dá fún ọ kọ́ máa sọ̀rọ̀ wa fáwọn èèyàn lẹ́yìn ìgbìyà tó o bá ti rí pé yọ sáǹfààní tí o bá ṣe ní sáǹfààní tí o bá tún wá ń wí lọ ajẹ́pẹ́ ìdẹ́yàn ké kò yéèyàn ti gàrú ìtẹ̀lé tọ́lọ̀wọ́ bá sọ fọ́nà sàṣírànù láìláìlàmà bákan

in ti bẹnu sọ ìwù láíláí ọgbọ́dọ̀ lágbára ju in ti bẹnu súnánù lọ gbogbo wa gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ti bẹnu súnánù yìí ó kó nǹkan kankan nú tó ní agbára ìyàwó Àìṣà ní sọ bánàbí ìsìnṣẹ́ bí lérè lo sì fẹ́ sí báyìí pẹ̀lú bọ́lọ̀ sí dáa ṣùgbọ́n tẹ́ni ìwà bí tó tún jójú àwọn èèyàn a jẹ́ pé ó fi tú wálẹ̀ pé ìtagbàra wálẹ̀ ìtagbàra ń kàrùkù ìbáká kọmọ̀ sí kíni ń kí táà bá wo bí ṣe ń kí àti tí ìyàwó sọ ìyàwó ní à ó ò lè bẹ̀rẹ̀ nìkan léèrè àti kó ní àà ẹ wo bí gúngùn rẹ̀ kìrá rẹ̀ rùkú rẹ̀ gbogbo rẹ̀ bí ó ṣe gòtò bá nàbí ṣe ń kírun gangan gẹ́lẹ́ bá a bá pinlẹ̀ gbé wá sísẹ̀ ní ilé ayé wa àti táìmù táwọn bí kọ́kọ́ máa ń sùn kó tó pé yóò dé padà èèyàn òpinlẹ̀ lè yàn ju eré kan náà lọ jẹ̀máà tí èèyàn bá ń fi 30 minutes ṣe raka kan ó sì jì fọ́ fájìrú ó sì lọ ní 525 mẹ́rin ni ọyàn kádàbàrà sí tọ́jọ́ tìrẹ́gẹ́ so jẹmáà ẹ ń bá mú pé kí ọmọ ìyànjú mọ́kànlá lọ ní ẹbí ọbájá kọ́sà sọ pé ẹ ń bá ìyànjú bẹ́ẹ̀ lọ́lọ́run ẹ ń bá mú kọ́ ọ̀yẹ́ jù bẹ́ẹ̀ lọ ìbàjá kọ́ sáàmọ́ sọ wípé ẹni tí ọyàn mọ́kànlá ọlọ́run ní ìgbà ṣùgbọ́n èmi wà lẹ́dì àdínú bí i rọ́bì èyí tí mo fi ń sin ọlọ́run ọba mi ò ní pé irun òru ọ wà sí ọ̀dọ̀ ẹni tó fẹ́ yàn bó bá sì rọ̀ lọ́rùn bó bá rọ̀ lọ́rùn kó kí ogun orúkú kògún kó sì kankan kó mọ́ jù mọ́kànlá lọ lábásàbìdárì tó bá wù kó sì bẹ́ẹ̀ náà lọ lábásàbìdárì láwọn àfáà fi pinlẹ̀ bèèrè wípé nọ́mlì gan téèyàn bá ń tìlà wà Qur'an àbẹ́yàn fẹ́ yàn náà fìlà náà fọ̀lọ́n ṣé kéèyàn fásitì kí n téèyàn ọkà ò lè pọ̀ àbí kí èèyàn ọmọ slow kí n téèyàn ọkà ò kéré ṣùgbọ́n kọ́ máa ráyè ronú sí ti ń kà bákan náà nínú ọ̀ràn ṣé àbí kéyàn méje téyàn máa kàlẹ̀ yìí ìfátíà òkèrè o gbogbo ilé náà ìgbàtọ̀ náà ń kẹ́yàn tán ti dáadáa ayé èyàn o náà ní lẹ́fú èyàn dé àwọn àyè ọlọ́run gba ìbádà lọ́wọ́ wa o sànà ọlájàkan sọ rẹ o títa owó obìnrin yíhun yóò gbé wa jìnà nípa pé báwo ni sì máa san àwẹ̀ ni ẹ̀dín tọmọlọ́ yóò sì márùn-ún ní ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n méjì ìlọ́fẹsẹ̀ múlẹ́jù méjì àkọ́ nínú ọmọdéàbò ni pé àwọn méjèèjì wọ́n máa sàwẹ̀ padà wọ́n sì tún bọ́ọ̀yàn mọ́déàbò kan nù mọ́déàbò kan nínú àwọn méjèèjì wọ́n àgbà wẹ́ ń padà wọ́n sì ní bọ́ọ̀yàn so clear ṣùgbọ́n méjì tó gbajúmọ̀ jù ó ní pé ìkíní kejì wọn wọ́n máa bọ́ọ̀yàn ní fún òní gbáwẹ̀ padà ní mọ́dábù kan ní ìkejì ni wípé wọn ò ní máa bọ́ọ̀yàn wọ́n gbà á padà ni sáàmbá mi lọ ní máa bọ́ọ̀yàn wọ́n gbà á padà ni ṣùgbọ́n èwo lèmi fi ń sin lọ́n bẹ̀ wọn ò ní bọ́ọ̀yàn mo fi ń sin lọ́n wọ́n gbà á padà ni kí sì ni tọ́fà ó náà ni àlàyé táwọn mímọ̀ ń ṣe fún wa wípé obìnrin tí ń tọ́mọ lọ tí bá ń ṣàárẹ̀ ìdájọ́ rẹ̀ ti wà pẹ̀lá láàárẹ̀ tẹ̀lé ọ̀rẹ̀ bọ́lá rẹ̀ bá sì dáwẹ̀ ẹ̀wọ̀n ogun yọ́ gbà padà ó bẹ tó lóyúnú tí bá ń sáré pẹ̀lú tí ò lè gba ipò ìnira náà ni wọn ò pinlẹ̀ bún ẹni arábáni tó bá fàwẹ̀lẹ̀ wọn ò bún ní kíni o wọn ò bún láwẹ̀ ṣùgbọ́n mọ́ sí àlẹ̀ ìkágbọ́yé o obìnrin ààrẹ ò ṣe nǹkan kan ò ṣe òun ní ń páyà pé tí n bá ń gbá ṣé ọmọ ìhòòrò ń jẹjẹ dáadáa nínú òun ní ń páyà tí n bá gbá ṣé lábánú ọ̀pọ̀ wàrọ́ ń pọ̀ nígbà àyà mi fún ọmọ yìí ìpáyà ìlọ́dá mẹ́sí aláìlẹ̀ kèèsí tí ìṣe ìpáyà tàà ti rí gangan báyìí làwọn mọ̀ fi wá sọ wípé a ṣe wá sọ pé kíwà níbà ọmọ àbọ́yàn ẹni tí páyà rẹ̀ dájú gan tó jẹ́ láàrẹ̀ àti mùsáfírù ọlọ́run ṣùgbọ́n tàkọ̀kọ́ òní kọlù bàbá wa Albani rahimahullahu ta'ala lára tó wá jẹ́ mi ò mú ti pé obì ọmọ àgbà padà òní má jẹ́ àfi sahih min hadithi umil mu'minin aisha ta radiyallahu ta'ala nardoha ya wa aisha ni annabi ni man mata wa alayhi sawmu sawma alu waliyu gbogbo ẹni ó kú tó bá ńláwẹ̀ lọ́rùn ara alẹ́ rẹ̀ ni ó gbà apá kan túmọ̀ waliyu sí mágàjí wọn apá túmọ̀ rẹ̀ pé no kìí mágàjí rẹ̀ rẹ̀ tọ́ sí gbogbo owó obìnrin ọmọ mọ́ ní tọ́ọ̀sẹ̀ mìíràn ni ẹlòmí òrìgbà padà nígbàtí ọba tọ́mọmọ́ ẹni tọ́bá tọ́mọ lọ́dún ètò ìlú ìnira yóò mọ́ fọkàn sí náà ni tí ọba wá rí gbà tọ́ wà lọ́rùn rẹ̀ sọ́ọ̀mà anyáha wàlíyù ha àwa tá a bá ta ni tá a dúró gbogbo rẹ̀ wàlíyù ẹlòmí àgbàtidé kò lè gbà ẹni tó lè jogún rẹ̀ wọ́n ti ha wọ́n wọ gbogbo owó sì gbà láàrin ara wa kí ni pírọ́bẹ̀mù bí eléyìí bákan náà ojú kẹtùnú jẹmáà bí a ṣe wà bí ìrónì bí wọ́n bá kó àwẹ̀ 1000 débí 20 lè mọ́kànmì náà bá a ṣe wà ìṣẹ́ àwẹ̀ 1000 so ṣùgbọ́n ilẹ̀ Yorùbá àmìlàlẹ́ olókù lódùn àwẹ̀ kókù ọmọdàrà ẹ̀kọ́ sí gbà ọlọ́njọ́ sànúwà o jẹ̀má kéèsè ìlìzámi o ìní ní torí àwọn tí wọ́n sọ wípé obìnrin ọmọ bọ́ ẹ̀rin kò ní ìgbà padà a gbọ́dọ̀ gbọ́ wọn yé débi pé ìwọ ọlọ́run in tí mo múnú ọ̀rọ̀ wọn rẹ̀ tó ṣe é pàdé rẹ̀ ìlóje mú o ìyún máa ń wà nù tẹ̀kìlì mo fi nǹkan ìkọ́sẹ̀ àfá báyìí torí ẹ̀rí tó sọ báyìí àti tó hàn sí mi bí ẹ̀rí wọn èé sọ ọ̀rọ̀ ẹ̀sìn di èyí jẹ èyí ọ̀jẹ́ o nǹkan lọ́rọ̀ o in tí ń fi pàdé ọlọ́run ọba mi gbọ́dọ̀

tí wọ́n ní àníyàn pé ẹ̀sán kùránì yẹn òkú wọn bá bàbá mi tó ti kú òkú wọn bá kù tó ti kú jẹ́nẹ́rálì. Iyèméjì ẹ̀dá kan ló náà nínú àwọn ẹ̀dá tọ́rọ̀ wọn bá dá sínú omi Iyèméjì ẹ̀dá kan ló náà inú àwọn ẹ̀dà tọ́lọ̀ sí kíni o tọ́lọ̀ wọn bá dá sínú omi wọn náà ń sẹ́sẹ̀ mi wọ́n rí àánú bí omi kan wọ́n rí àánú bí omi mi ní tọ́lọ̀ ti ẹ̀dà ní omi tútù bá ń lọ ṣùgbọ́n iye mẹ́jà yìí àwọn gbogbo ògbàgbọ́ tí yóò bá ní sí kèéso nìkan ní á ní sí nǹkan pọ̀ bá ń ti á ní sí tẹ́sù ọwà máa bá gbàbẹ̀ máa ṣàlàyé nǹkan fún à wípé kìníkà kò ṣe àwọn ọmọ ọmọ iye mẹ́jà iye mẹ́jà tẹ́ wá ń wòyìí tí ń bára àti ẹ́ ń dẹ̀dùn tí wọ́n bá pa èmi ọ̀jẹ́ o ọkàn mi sì ní yóò dùn iye mẹja kí lẹ̀ rí wa ọlọ́run ní wùhílàlà fún sọ́yìdù lè bá harì wọ́tọ̀ àmúhù mẹ́ta alákún wà lè sẹ̀yàrọ̀ gbogbo tí ń bẹ́nu omi tẹ́ ẹ bá lè dẹ́dẹ̀ rẹ̀ tẹ́ ẹ bá pa ọlọ́run mo sí lára lè fún yín tó bá sì kù tó lékò sórí omi mo tún sẹ́rà lè fún lókùnkà tí ó bà tí ì máa ràn fún ọlọ́run ló pè ní àlàálì yé mẹ́já tí wọ́n bá pakalẹ̀ èèyàn gbọ́dọ̀ pè lára mú bọ́ọ̀ bàrí jẹ́lẹ̀ ò lè jẹ́ èmi ó sì jẹ́ mo lè bẹ̀rẹ̀ láti bí orí rẹ̀ gẹ́ láti fi lè sọ fọ́lọ̀ pé igbó ṣe wí mo ṣe ó sáàjẹ̀ wàlìjẹ́ náà yé mẹ́já ọkàn mi ni yóò dùn jẹmọ́ sí bàbárí sí àjọ jẹ́ kí é sí dẹ́dẹ́ èmi fi sọ mo tún fi ń yẹ ayé mọ́nì mi wò ní pé ṣe mọ̀ gbọ́n tọ́lọ̀ ń sọ́nù sọ́tù máa ń dà ṣe mọ̀ ń jẹ iyemẹja o iyemẹja ń jẹ ní bá sì ránà tó bá dá àwọn ìjọ tí wọ́n lè rìn dínà wọ́n bá lè rí iyemẹja bí wá ń jẹ iyemẹja bí wọ́n gbọ́mọ̀ ẹ̀wà ń yẹn jẹ sẹ́rí Kùrán láti sọ pé mọ́ka Kùrán kí ládàrẹ̀ máa bó kù mi ká máa wìsán pọ́nà kọ́ ìdà ń bẹ fún wa gbogbo tó bá jẹ́ pé a máa fi wojú rí ọlọ́ni tó jẹ́ sìn a yìí máa dárò nú ọpọlọ wa àfi kọ́ jẹ́ pàdàbí ti ṣe bẹ́ sí tó kọ́ ìdà ń sọ jàmáà mọ́ ka Kùránì tẹ̀ ní ìsìn mọ́ ṣùgbọ́n ní kí lọ́rọ̀ tó fi sọ bẹ́ẹ̀ mú pọ́kùnrin nílẹ̀ àfà oníyàn in tí ń bẹ́nú ẹ̀ ni ọmọ àtẹ̀lé o ti ń pan lẹ́nu wọ́n wùlẹ̀ kìí sí ẹ̀mọ́ fi tọ́ yí má ṣùgbọ́n tí ọ bá yí àwọn èèyàn pé kí ni máa ń sa àwọn àfáwà náà gan ah, èèyàn kìí sí kùrà ní ìṣáájá àwọn èèyàn kan ní ṣàn kìí sí ah, ah, ẹ̀kẹ́ aṣẹ́wó ní angu 90 ká ní bọ́ sọ̀rọ̀ ilé ìrìn ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ àgbọ́rí pé ànábì ka kùrà ní tẹ̀sí báyìí àbá ń sọ hábà à nídìí ẹ̀ ìyẹn náà lọ̀dá mọ́sí aláàlẹ̀ àti sàdúà fún atán fátíà àsàdúà Qur'an ọ̀rọ̀ ọlọ́n ni ọ̀rọ̀ sí ní ìròyìn ní fọ́lọ́n nínú tá a fi máa gbàǹkẹ́ lọ́dọ̀ ọlọ́n a lè fókò rẹ̀ tọrọ Qur'an wà rẹ̀ kákàtán káàkiri pé bísmílá yìí náà tínákọ̀ kan ó ti ń di ẹ̀sìn báhùn ẹn tí a sì sọ kalẹ̀ fún pọ̀dẹ̀rú ẹ̀wòrì sọ́rọ̀ wá tó rọ́bí wasalamu alẹ́ annabi ọ̀dẹ̀rú wa ó ní pé àwọn tí wọ́n fẹ́ máa júwe ẹ̀sìn fún wa wọ́n ò jẹ́ àmẹ́ ìtànà bí ṣe àtẹ̀ntàn náà rò pé ìfẹ́ ẹ̀sìn láwọn náà fi gbélé ìṣẹ́gbẹ̀ rẹ̀ o ìgbà wa ń borí ìgbà jẹ́mọ́ bí è bá ṣe àánú ọlọ́run ẹnu ọjọ́ mẹ́ta ìlàápè láwọn èèyàn tó mọ̀ wípé kò sí tí jẹ́ útúbà pé ìjókòó lémì níjòlá tó mọ̀ pé ìyàn lè jó rọ̀lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn nǹkan ìṣẹ́sẹ̀ ìrànà sí wa wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ Al-Qur'an bẹ́yàn bá kàtà èèyàn láǹfààní àwọn náà sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n ẹ̀yẹ́ adóbi ànábì dúró sí ìyàwó rẹ̀ kú o ọmọ rẹ̀ kú lé o ọ̀rẹ́ rẹ̀ kú o ọ̀ka kùránì rí kọ́ wá ní lára tó ń rí bẹ́ẹ̀ òǹkó ń tọ̀ eléyìí ọ̀gá èèyàn dalẹ̀ láàmú nígbà mo ka kùránì tàn mo sì bẹ̀rẹ̀ sí ìsàdúrà tó jẹ́ pé súnà ń bẹ lórí eléyìí mo lè fi ṣùgbọ́n tí bá fẹ́ sàrà fún yọ́ wọnú àdúrà tí ń ṣe ni pé ládàá gbogbo tí mo kà kọmọ wá lọ bá bàbá mi normally ń bá wọn ọ̀rẹ́dì gan bó ṣe ń kàun nítorí pé sọ́dọ̀kọ̀ járí àwọn ni ọmọ àwọ́lẹ́dì sọ́dì yẹ́dìrúlà sọ́dọ̀kọ̀ járí àwọn fi mílẹ̀ ẹgbẹ́ sọ́dọ̀kọ̀ járí àwọn ọ̀rọ̀ tí ẹkọ́ ti ẹ̀mọ́ gbé inú ọgbọ́ pẹ̀gbọ́n so ká má fún ẹ̀sìn lọ́rùn ká má sì tọ́ bléèdì ní fún tẹ́ bá sì wo àtàsímẹ́ǹtì ti máa wọnú ẹ̀sìn náà wà láti máa wà bẹ̀ náà dídíà òun náà ni máa dá wà pé bó lásí afẹ́ ìyànjú ọ̀dá ilé iṣẹ́ àwọn mí ọmọ pín pé àwọn èèyàn mẹ́tí máa ẹ̀ẹ́sẹ̀mọ̀ pé jẹ̀mọ́à ẹ̀dàkùn tá a bá gbà láàrin ara wa pé ẹjọ́ àwa la sọ wa àdẹ̀ pé àwọn ará èkó sí lọ́dọ̀ wá ń kétù ń bì ẹni gbìyà tá a bá ti wà tó mímọ̀ bá ti dáàrin wa ẹjọ́ gbọ́ máa dìde láti fi pọ́n ara wọn lé ni o sábúrú la ṣe náà sábúrú ṣùgbọ́n sáà nàbí sùmọ̀tẹ́ bá ní jama'a ẹja jọmọ̀ láàrin àwọn ní kẹtùnbì tá a bá fẹ́ gbọ́wà sí àwọn àfá èmi ìbámọ́mọ̀nà kan wá ẹni àfá àtàbá ti ń pè ẹja máa dìde kásì máa fòkè ní iye ìgbà tó bá rún kálukú lọ́rùn kọ́ má jẹ́ pé gbọ́n bá bẹ̀rẹ̀ wá sí lórún ó gbé a lọ kọ́ sábúrú bẹ̀ máa fò ẹ yí mẹ́sìn ẹ sì sọ pé ẹ fi lé orun ni ẹ máa fi lé orun ṣùgbọ́n tó bá ti ń di pé a máa gbé nǹkan wá nígbèwà bí ẹni wípé

nígbàtí kàbá wà báyìí igúnmẹ́rẹ̀ rìn ibi ajára sọ́dùwà rẹ̀ lápẹẹrẹ rúkún yàmání rẹ̀ àbí ma ń fọwọ́ sí bí tọ́bà rọrùn bẹ́ ìmá lájára sọ́dù náà tọ́bà rọrùn bẹ́ ṣùgbọ́n nìkan ni ma kíìsì Muawiya wá dé bí ṣe ń kíìsì igun ní kíìsì igun ní kíìsì igun ní kíìsì igun ó sì lórí gbogbo mùsùlùmí gbà náà abúlábúlá bá sí àfáà lò Amirul Mu'minin kí ló tẹ̀ ń kíìsì gbogbo ogun olé ó ní àtìlẹ́bẹ́ ti ṣe ṣe ń tẹ́ èèyàn máa pàtì ń bẹ́ nù kàbá yìí ni níbo ni ọ̀já yà sẹ́mẹ̀ níbo ni ọ̀já yẹ mà ṣe ẹ̀wọ̀rọ̀ ṣe ń tó sọ ah, kàbá káńkà kọjá akáwá jẹ́ pé ibi igun kan sí igun méjì ni abúlábùnà bá sì ní èrè amirul mu'minin walakin sunnatu nabiyyikum tẹ́ bá rò wípé bákan kàbá ìlẹ́mìí lónìí kò tóbi tó ti tà nábì o ànábì ò sì kí sí gbogbo orígun yìí o a jẹ́ pé ṣe báyìí láti sẹ́mà lọ́fàtẹ́ ṣe méjì fọ́ọ̀kẹ́lẹ́ kí sí eléyìí ẹ̀yà àdóbi ó sí ọlọ́run dó sí o mímọ̀ ní máa ń yé ṣùgbọ́n lẹ́yìn mọ̀kan yóò yé wọn sọ́nà òdì pé àkàbà ìrí àṣẹ bí a ń wàhálà ibi tí wàhálà ti ń dénú ooo jẹ́mà àwọn tí ó ń ṣe bídíà wọ́n ní ìkìláàsù páwọn ṣe torí tọ́lọ́run ẹjẹ́ àbàbẹ̀ ṣùgbọ́n méjì náà ni wọ́n fi ń gbaṣẹ́ ṣẹ́rùpá ọbúrùlẹ̀ amẹ́lì alìkìláàsù alìmùtábàá ṣùgbọ́n ọ̀dà àti gbàpẹ́ ṣe Ibrahim wọ́n kọ́ ara àwọn nǹkan tán tó fi ṣe ìyàwó wúrídì ni pé láàrin mọ́gírì sí ṣayì àwọn èèyàn máa fi ṣayé ni àwọn èèyàn òjòkó mọ́sálásí mọ́ ẹlòmíì lè gbàbẹ̀ lọ́sùn tí ó ní kí ṣayì ṣùgbọ́n a máa ń ké fún wa má nífẹ̀ẹ́ sí ọlọ́njọ́ lọ́rùn lọ mọ́ sí gíní o má nífẹ̀ẹ́ sí ọlọ́njọ́ lọ́rùn lọ má nífẹ̀ẹ́ sí ọlọ́run ju ọlọ́run lọ ọlọ jíwó ní supermarketi torí ipò gbọ́ pé òjò gbé mọ́sìkì àdúgbò yìí ọ̀nà wọ́n nà owó ó rìn sẹ̀lú agége tuntun lọ jíwó ó tún rìn padà wà sí kétu ó sì kó lẹ̀ fún àjẹmọ́ pé kí wọ́n èkàn mọ́sálásì kò tí ìkàkán bá fà kẹsì bẹ̀rẹ̀ sí ṣe wà sínú padà gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe iná lọ́wọ́ tó yíbọn lẹ́yìn pẹ̀lú àtọ́ yíbá gbogbo tó bá mọ́ lọ́wọ́ bá gbáwó ní tí ó bá mọ́ ọlọ́run ní gbáwó ẹ̀rọ bá tàbí lọ́bà náwó ó ní àfà ó lọ́rọ̀ tẹ́sùn òye mi ni ìdájọ́ mẹ́sàlásí tí òjò bá gbé tí wá ń jò àfà ní gbogbo jẹ̀mọ́ wọ́n gbọ́dọ̀ wà ah, ah ah ó dá ah irú mbolo àwọn olùlọ́jíwó ní ewu ń ga lọ́sẹ̀lẹ̀ sí ọlọ́jíwó lágége tó tó gbé mọ́sí lọ́dọ̀ wa sáà máa wúlé ọlọ́wọ́ bá rán ní ọ̀dẹ̀ kó yẹn lẹ́ padà ni ọfẹ́ nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run ju ọlọ́run lọ nílé ìgbà tójú ó gbèlé ọlọ́run sọ́lọ̀wọ̀n ọmọ sí ìgbà tí ó wà á bò padà sí òní mọ̀ sí náà gbogbo jẹmọ́ náà páwọn òní bò ìwọ́lọ́lọ́wọ́ ọ̀nà mi tọ́ gbàgbó lọ́ọ́dá olówó padà kò lè gbaládáwò lọ́nà mi tàbí kò dé ogun jàmọ́ ọ̀dáwó ẹbá ti dáwó lọ dá padà bí tí o ti jíwó àì má jíwó ọmọ òrukàn ká lọ fi ra sọ pópó ṣe tó rí owó ìtàrí lọ jí lágége ọwọ́ àfi dá sọ sópó lọ́rùn ní kétu wọ́n wá ti pé kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ó ní ààrẹ ah, ẹ̀rí yà ti ń jẹ́ ni inú òtútù láìkú lọ́rí kọ̀ọ̀sọ́kọ́ mọ́ sí ó ní kọ̀sọ́kọ́ mọ́ àwọn ọmọ orúkẹ tó díwọ̀ iná bàbá ti ń dà gbogbo ń bá lòun nífẹ̀ẹ́ sí ọlọ́njọ́ lọ́n lọ ojú kan náà lọ́rọ̀ rẹ̀ ọjà sí bá ń wá gbogbo alóni àwọn èèyàn kan kú ní ń bọ́nu ọ̀nà ọlọ́run báwọn èèyàn bá ń kú ní ń bọ́nu ọ̀nà ọlọ́run àwọn èèyàn kankan gùn sí ẹ jù ọ lọ mọ́ fìyàwó rẹ̀ lẹ̀ gbajúmọ̀ náà mọ́ fọmọ ẹ lẹ̀ gbajúmọ̀ náà àwọn tí wọ́n kú káàkiri kókó wà sásọ kíní kankan ń gbólé àwọn àdàdá àwọn èèyàn wọ́n pálárò pálárò pálárò wọ́n fi lọ́bíndà fi lọ́bíndà sí ọwọ́ áwù àwọn èèyàn gbóòrùn jẹ̀sì gangan lọ tẹ́ ẹ bá sì túwò o ní òsì dá ẹ̀sìn ló mú rọrùn wá tó tún mú kàbàdà tó dá wọ́n ti wá jí olè lárùn kálukú àwọn le àwọn ni o wọ́n fi ìfarabalẹ̀ kàdá abẹ́ ní máṣe kíríkan òfin kíríkan ó sì lọ́nà díẹ̀ díẹ̀ díẹ̀ lámà sí torí wípé ọ̀sẹ̀ tí ó lágbára àti fìyàn àdìjẹ́ náà nù wa kò sí tó lè fìyàn náà wà máa àlẹ́yìnà ilẹ̀ àlùbálà àkùlẹ̀ mọ̀bíyìn kò sí nǹkan kan tó lọ́wọ́ bí àwọn ti pé ṣe é sàṣọ fún wa kódà lára bí ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ tí ó ti rí pọ̀jú ọlọ́dún gbà bí ọlọ́wọ́n bá sínú ilé ìlàwà nígbà orí rẹ̀ rẹ̀ ẹbí àbá bó ṣe gbé kalẹ̀ ọlọ́njọ́ ọlọ́ndakùn ọlọ́njọ́ ọlọ́ndakùn mọ́jòjú ọpọn wa ń jọ́nà lọ ìkẹ́ rẹ̀ ni mo fi bá nílò wọ́n fi bínú rẹ̀ bá wà lò gbà wà lẹ́rù o lò wá fúyọ̀nù rẹ̀ jálẹ̀ ń lò wá fún bínú rẹ̀ o bí hákìlá haúlá wala quwwata illa billah